mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ni àdùnní nefren títì ó ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n má ṣe tẹ̀lé tàbí máa fẹ́ àwọn ọkùnrin tàbí obìnrin tó jẹ́ wípé wọ́n pọ́n jẹ̀bẹ̀ lákìsà léyìí tó súnmọ̀ sí wípé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń pọ́nlé tí kì í sì ṣe òtítọ́ àdùnní gbéyàwó kẹ́ẹ̀rí dájú wípé àwọn tó jẹ́ olódodo òun ni ẹ̀ ń tẹ̀lé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n sì ń fi ìkíni àdúrà àti ohun ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí ìlú mọ̀ọ́ká òṣèré Táíwò Hassan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ògògó bí ó ti ṣe ọjọ́ ìbí rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìyàlẹ́nu ló jẹ́ fún òṣèré Túndé Owókòníran bí àwọn ẹbí rẹ̀ ọ̀rẹ́ bí wọ́n ti kóra wọn jọ ní òkè òkun láti ṣe ọjọ́ ìbí ìyàlẹ́nu fún un Túndé Owókòníran lanu bẹ́ẹ̀ sì ni kò lè pàdé lásìkò tí ó kàn déédé bára rẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ti rí tipẹ́ wà níbi ọjọ́ ìbí náà láti kí i oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Jayé Kútì ló ti sọ fún àwọn ènìyàn lórí ayélujára wípé nígbàkigbà tí ẹ bá fẹ́ pe orúkọ òun ẹ máa fi ọ̀mọ̀wé sẹ́yìn orúkọ náà Jayé Kútì olólo ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti wọ aṣọ ìkẹ́kọ̀ọ́ gboyè kan eléyìí tí ó fi gboyè ọ̀mọ̀wé tó sì sọ wípé báyìí mo ti di ọ̀mọ̀wé dókítà Jayé Kútì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọmọ òṣèré ni ìyẹn Josh Jinad òun ló ti ń kí ìyá rẹ̀ Àbíbátú Jinad wípé wọ́n ṣe é ó kú ìtọ́jú òun látàrí bí ó ti fi fọ́nrán fídíò ibi tóun àti ìyá rẹ̀ ti jọ wà lé àsìkò tí ó ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ìwé girama tí òun àti màmá rẹ̀ sì ń jó ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé màmá òun ẹ ṣé o òun ṣe ohun tó rọrùn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyá ti ń da ọmọ tọ́ pẹ̀lú àdúrà wípé òun kì yóò já màmá òun kulẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ló ti dá ọ̀kan nínú àwọn alátẹ̀lé rẹ̀ lórí ayélujára lóhùn wípé wo ẹ má tanra yín ṣé ẹ̀gbọ́n rẹ̀ òun lòun fẹ́ ni Nkechi Blessing ló ń béèrè lọ́wọ́ alátẹ̀lé rẹ̀ kan lórí ìtàkùn ayélujára lásìkò tó fi fọ́nrán fídíò níbi tóun àti olólùfẹ́ rẹ̀ ti jọ ń ṣeré nínú ọkọ̀ sórí ayélujára tí alátẹ̀lé rẹ̀ yìí sì sọ fún wípé ṣé o kò mọ̀ wípé ọkọ ọlọ́kọ ò ní wọ́n tẹ̀lé ni léyìí tó mú kí Nkechi Blessing dá lóhùn pẹ̀lú ìrònú wípé wo ṣé ọkọ àkáǹtì rẹ ni mò ń tẹ̀lé bí kì í bá ṣe bẹ́ẹ̀ sọnù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin adẹ́rìnpòṣónú àgùdá etí fi ìkọminú rẹ̀ hàn wípé ó ti jẹ́ ohun tó kọni nínú jọjọ wípé ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ó ń ba òun lẹ́rù pàápàá àwọn ọmọdé látàrí bí àwọn tí wọ́n pè ní ìlú mọ̀ọ́ká ṣe wá di ẹni tó ń fi ìhòòhò wọn sí ìta léyìí tó sì di ohun tó ń ràn mọ́ bí iná inú oko wípé ó jẹ́ ohun tí kò dára rárá wípé kí oníkúlùkù kọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ kí wọ́n sì rí dájú wípé wọ́n ń ṣe ohun gbogbo tó tọ́ gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká àti ẹni tó jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ni tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà jude igalo òun ló ti sọ wípé òun ṣe àárò ìyá òun lọ́pọ̀lọpọ̀ òun sì mọ rírì màmá náà jude igalo ló fi ìtàkùn ayélujára rẹ̀ sọ eléyìí lásìkò tó fi fọ́nrán fídíò kan èyí tí ó ní í ṣe pẹ̀lú òun àti ìyá rẹ̀ sórí ìtàkùn ayélujára náà tó ti sọ wípé ẹni bá fẹ́ ra màá mi ẹ jẹ́ kó yọjú nítorí wípé ìyá ìjẹ́ aláwàdà púpọ̀ nítorí náà ó wá parí rẹ̀ wípé màmá mo ṣàárò rẹ̀ nínú nọ́mbà ẹlẹ́ẹ̀kejì olórí aláàfin tẹ́lẹ̀ rí dami ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tọrọ àforíjì lọ́wọ́ ìdílé ọba adéyẹmí aláàfin ti ìlú ọ̀yọ́ látàrí ọ̀rọ̀ kòbákùngbé eléyìí tó sọ sí orí adé náà ó sì sọ wípé ohun tó burú púpọ̀ ní eléyìí òun sì ti tọrọ àforíjì nítorí wípé àwọn ọ̀rẹ́ ló ti òun wípé kì í ṣe ohun tí òun lérò òun ni òun bá ó sì ń tọrọ lórí ayélujára wípé kí aláàfin ti ìlú ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kò foríjì òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìjà dópin ogun òun ṣe tán ó ní orin tí wọ́n ń kọ láàrin DJ Cuppy àti Zlatan ìbílẹ̀ látàrí bí ìjà àwọn méjèèjì ti parí DJ Kupi ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi fídíò kan eléyìí tí Zlatan ti ń ṣeré lórí ìtàgé tí DJ Kupi pẹ̀lú sì gba ẹ̀rọ gbohùngbohùn tó lọ bá lórí ìtàgé náà léyìí tí àwọn méjèèjì fi parí ìjà èyí tó ń bẹ láàrin àwọn méjèèjì ọ̀pọ̀ àwọn olólù olólùfẹ́ wọn nínú wọn sì tún dùn jọjọ tí wọ́n ń sọ wípé ìjà dópin ogun sì tán. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé àṣesílẹ̀ òun làbọ̀ wá bá ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni tó bá dọ̀la ṣògo rẹ̀ ní kéjì lórúkọ tèmi ó dàbọ̀.